admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ń ṣe ní ìrọ̀rùn fún wa láti pé ká máa gba ààwẹ̀ Ramadan ti ọdún ní lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí Allah kójú ọkọ̀ ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa nínú nǹkan tó gbọ́dọ̀ clear sí wa òun ni pé ṣáhùrù Ramadan oṣù Ramadan yìí kìí ṣe oṣù oorun gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ sí mo ní oṣù oorun yóò sùn láàárọ̀ ń dají yóò sùn láàárọ̀ yóò sùn lọ́sàn-án yóò sùn lálẹ́ kò ní bójú tó iṣẹ́ eré tó yẹ kóun ṣe nínú iṣẹ́ Ramadan nínú oṣù Ramadan yìí iṣẹ́ eré méjì kan bẹ tó ní agbára gan nínú oṣù Ramadan iṣẹ́ rere méjì tó ní agbára àwọn iṣẹ́ rere pọ̀ o ṣùgbọ́n iṣẹ́ rere méjì kan ń bẹ tó ẹ tí ẹni tó bá gbọ́n tí kò fẹ́ kí ààwẹ̀ Ramadan yìí ó tẹnubodò mọ́ ń lọ́wọ́ láì ṣe pé òun fi rí iṣẹ́ rere kó jọ iṣẹ́ rere méjì yìí ó lágbára gan débi wípé Allah subhanahu wa ta'ala ó da iṣẹ́ rẹ̀ méjèèjì papọ̀ sójú kan náà nínú Qur'an kódà Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam òun náà da iṣẹ́ rẹ̀ méjèèjì yẹn papọ̀ sójú kan náà nínú hadith òjíṣẹ́ Allah tó yẹ ká mójútó yàtọ̀ sáwọn iṣẹ́ rẹ̀ míì dá ń ṣe iṣẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni tilawatul Qur'an tàbí ta'allumul Qur'an ìmá ka Qur'an kámaka ìwé àlọ́ kámaka kámaka kámaka tàbí ẹni tí ó ti máa kà ó máa kọ nínú oṣù yìí iṣẹ́ rẹ tó ní agbára ni iṣẹ́ rẹ tó lágbára ni Allah subhanahu wa ta'ala nínú sọ́ọ̀tù Fatir níbi àyà 29 Allah ni innal ladhina yatluna kitaballah gbogbo àwọn ẹni tó bá jẹ́ wípé wọ́n ń ka Qur'an wọ́n ń ka ìwé Allah wà aqamu s-salah wọ́n tó tún kírun ìrun wákàtí márùn-ún ó kí zuhur ó kí asiri magrib ishai ó kí subui mo sì tó yẹn náà ní bí ṣe rí náà nìyẹn lẹ́nu bá fẹ́ to irun yóò lọ bẹ̀rẹ̀ látàṣùbà irun àṣùbà kọ́ ni irun àkọ́kọ́ òun ni irun tó kẹ́yìn irun zuhuri òun làkọ́kọ́ ìrun asu ilẹ̀ kejì mọ́gírìbì lẹ́kẹta ìṣá ìní ìkẹrin ṣubú ìní ẹlẹ́ẹ̀karùn-ún kìí ṣe ṣubú ìlà alákọ̀ọ́kọ́ alóòní innal ladina yatluna kitaballah gbogbo àwọn ẹni tí bá ń ka kùránì olúwa wọn tí wọ́n ń ka kùránì ìgbà tí wọ́n ń ka kùránì yìí wa aqamus salah wọ́n dẹ̀ ń kírun wa anfaqu mimma razaqnahum sirran wa alaniya wọ́n dẹ̀ ń ná nínú nǹkan tí òun jogún fún wọn lárísìkè owó ni aṣọ ni ilé ni ọkọ̀ gbogbo tán nílì kápá wọ́n ń ná fáwọn tán nídìí ẹ̀ wọ́n fi ń ṣẹ̀bùn fáwọn èèyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ sírran wa àlàníyà wọ́n ń ṣe ní kọ̀kọ̀ lẹ́nìkankan ò mọ̀ sí wọ́n ń ṣe ní gbangba táwọn èèyàn náà mọ̀ sí Allah ni irú ẹni bẹ́ẹ̀ yàrùkú nàtìjà rọ̀ tán láǹtàbò Allah ni okòwò tán ń ṣe òwò táwọn ẹni ń ṣe bísínẹ́sì tán ṣe láǹtàkùrù kò lè parun láéláé wọ́n ń ṣòwò ni wọ́n ó gé ni ẹ̀ wọ́n ó rí èrè tó pọ̀ mẹ́ga. tàbá wo ayé yìí nìsín báyìí ẹ̀ríkà aláwọ̀ da iṣẹ́ eré méjì papọ̀ síbẹ̀ ká máa ka Quran ká máa ná nínú nǹkan tí aláwọ̀ bá fún wa ẹni tó bá tó wá ń ṣe bẹ́ẹ̀ nínú Ramadan ẹ̀san rẹ̀ bàyànbàyàn ni ẹ̀san ńláńlá ni ẹ̀san ńláńlá ni tó ló jẹ́ pé àwọn ẹni rẹ wọ́n máa ń lo opportunity inú Ramadan yìí láti fi kóṣẹ́ rí jọ ni òun náà ló ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọ́ òun lábẹ̀rẹ̀ náà òun lọ ti ẹ̀nìyàn kò sí time tábà rí tábà wí mẹ́rin sí á ní Ramadan kẹyọ kan á ní afẹ́ wosù tábà ti wosù á láfẹ́ lọ sọdún ó parí tiẹ̀ náà nìyẹn ìtẹ́nika kó bá ti achieve ní àsìkò kékeré yẹn òun náà ni ó máa jẹ tiẹ̀ innal ladina yatiluna kitaballah alọ́ ni gbogbo àwọn tábà ń ka ọ̀hún ìyẹn máa kìí ṣe pé mùsùlùmí máa ń ka selected sura kò sí gàdí ń jẹba rẹ yóò máa sa múlíkù yóò máa sa káfí yóò máa sa yàsí káàkiri ta ló ránṣẹ́ gbogbo eléyìí ta ló ní o máa sa gan ta ló ránṣẹ́ nígbà tí bá tún ta yàsí ọ̀hún náà yóò àwọn òní tó bá ti débi mò bínú kọ̀ọ̀kan kọ́ máa kà ní mẹ́wàá mẹ́wàá gbogbo lẹ́sẹ̀ máa ń kà gbogbo jágùjágù báyìí kò sí ẹ̀rí fún àdádálẹ̀ kò sí ẹ̀rí fún un èmi náà wọ́n ní ó ka fatia tó bá ti débi sọ̀rọ̀ kó mọ wí twenty nine yóò máa para èmi náà wọ́n ní ó máa ka ìsájà ìsájà anásùnláì tó bá ti débi àfọwájá ọwọ́ àkà ní one oh one tó náà bá ti débi àfọwájá yóò máa pariwo àfọwájá gbàdí òmò tí wọ́n ti ń wí àfọwájá àfọwájá bá ń sẹ́ka koran kan yẹn tìláwà ní koran ẹ bẹ̀rẹ̀ láti suratul fatia ẹ máa ka lọ ibi tẹ́ ẹ bá kàdé ẹ dà ẹ tún gbé tẹ́ bá ti ti ráyè ẹ tún máa kàrọ láti bẹ̀ ibi tẹ́ bá kàdé ẹ da ẹ tún máa gbé lọ títí tẹ́ fi dé sọ́lọ́tù nọ́ọ̀sì tẹ́ bá parí ẹ tún padà ẹ tún máa gbé lọ ètí ń jẹ́ pé yẹn máa ń ka Kùránì yẹn kìí ṣe kó wá mú sọ́lọ́tù múlíkù kó máa fún ẹni ẹlẹ́ni lọ́rùn káàkiri yóò ló ka sọ́lọ́tù múlíkù one hundred and twenty one ló máa ń kà lójúmọ́ ta ló ránṣẹ́ èmi náà wọn ó sa Kùránì fún ọyá máa sá ní three hundred and àwọn ọmọ ogun Bádírì kí ló kọ́ ọmọ ogun Bádírì àti Kùránì tó papọ̀ innal ladhina yatluna kitab Allah gbogbo àwọn tí wọ́n máa ń tì láwà tó bá máa ń ka tírà Allah wa aqamus salah wọ́n dẹ̀ ń kírun wa anfaqu mimma razaqnahum sirran wa alaniya wọ́n dẹ̀ ń ná nínú nǹkan tí Allah jogún fún wa ó lè jówó ó lè jẹ́ ìmọ̀ ó lè jẹ́ aṣọ ó lè jẹ́ oúnjẹ ó lè jẹ́ ilé ó lè jẹ́ ọkọ̀ ó lè jẹ́ mọ́tò kò sí nǹkan tí ó lè jẹ́ gbogbo tó bá ti ní ó ń bùn àwọn èèyàn lẹ́bùn ó ń fún aláìní ó ń ṣe gbogbo rẹ̀ ah, Allah ni irú àwọn ẹni bẹ́ẹ̀ sirran wa alaniya wọ́n ń ṣe ní kọ̀kọ̀ wọ́n ń ṣe ní gbangba Allah ni na tijaratan lan tabur Allah ni kan fọkàn balẹ̀ bísínẹ́sì náà ń ṣe okòwò náà ń ṣe okòwò yẹn ò lè parun láíláí kò sínú okòwò tí yẹn aṣọ pé yẹn ṣe tán yẹn ò rí géènì ẹ̀ kò sí mẹ́ eléyìí jẹ́ iṣẹ́ rere méjì tó ní agbára tó yẹ ká bójútó yàtọ̀ sí ààwẹ̀ tá à gbà yàtọ̀ sí àwọn ìran tá a ti ń kí bá bójútó ẹ tí bá ń bójútó tẹ́lẹ̀ ó tẹpẹlẹ ma ó túbọ̀ tẹ̀síwájú ẹ tí ò bá tí máa ṣe tẹ́lẹ̀ ó dún ní ma bẹ́ẹ̀ ká gbọ́bá ṣe ní ìkápá bẹ́ẹ̀ ká gbọ́bá ṣe ní ìkápá ó máa ṣe àbẹ̀ Allah subhanahu wa ta'ala kójọ kó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí anabi ń sọ̀rọ̀ nípa kíka Kùránì yìí àbí ẹni tí ò tí máa ká kóun náà máa kọ òun náà ní ládá tó pọ̀ gan Ànábì ní alladhi yaqra'u al-Qur'an wa huwa mahirun bihi ma'a as-safarati al-kirami al-barara والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاك له أجران حديث عن ابن هو عن صحيح بخاري مسلم عن ابن الذي يقرأ القرآن ẹni bá ń tìlàwà Qur'an nǹkan Qur'an gẹ́gẹ́ bí mo ti sọ yóò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yóò máa kà á ibi tó bá dé yóò tún gbé ibi tó bá dé yóò tún gbé ibi tó bá dé yóò tún gbé bẹ́ẹ̀ ṣe ń koran kì í ṣe kó wá lọ mú àwọn selected sura ọmọ ìdára ẹ̀ láàmú à ó ló máa ń sa káfí káfí one on oh one ló máa ń sa ta ló ránṣẹ́ àwọn tó fún káfí náà ó tó wá sọ fún ẹ pé tọ ọ gbọ́dọ̀ sa káfí kọ mọ tẹjẹ lẹ o ọ gbọ́dọ̀ máa pẹran fún o gbogbo ilé àdáda rẹ kò sí ẹ̀rí gàgà fún èyí tẹ́ẹ̀rí wà fún ni pé ká máa tìláwà tìláwà ni ìtumọ̀ tìláwà ni pé ó máa kà á ibi tó bá dé ó tún gbé ó tún gbé ó tún gbé ló fi dé parí ó tún padà ó tún máa kà lọ tí ń jẹ́ báyìí nìyẹn. ànábì ni walladhi yaqra'u al-Qur'an ẹni tí máa ń ka Qur'an wa huwa mahirun bihi ó dẹ̀ perfect ó ti máa kà ó ti máa kà dáadáa ó dẹ̀ ń kà ànábì ni ma'a as-safaratil kiramil barara irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àlọ́ ó gbé sí ipò tí àwọn màláíkà wà yóò máa wà pẹ̀lú àwọn màláíkà ìníire ipò tí aláwọ̀ gbé sí nìyẹn ẹ̀wò bí tí kòrán ògbé yẹn lọ́ba yẹn yóò gbé lọ bá àwọn màláìka tí wọ́n jẹ́ ní ire wọ́n jọ máa wà ẹ̀wò ọbẹ̀ ńláńlá àníbi ni wàlẹ́bí yẹ kóra wọlé kóra ẹni tó ń bá sì ń ka kóra ní tiẹ̀ wàyàtà tá òfin ṣùgbọ́n tá tá tá tá sọ kò tí ì máa ká dáadáa ó ń kọ lọ́wọ́ ni ó ń kọ lọ́wọ́ wọ́n wà lẹ́yìn ṣáàkùn kódà bó ṣe ń ka yẹn ó ń jẹ́ ìnira fún un ó ń try láti máa ká ó ń kọ lọ́wọ́ ni òun náà dẹ̀ tún kà náà ànábì láwù àjẹrọ ẹ̀san méjì ló bẹ fún ajiru tìláwá wà ajiru mashaqqa yóò máa gba ẹ̀san pé òun náà ń ka Qur'an táwọn akẹgbẹ́ náà ń gbà yóò tún á máa gba ẹ̀san ìnira wípé ìnira ló fi ń kà kò tí ì máa kà ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ ó ń try ó ń strive láti pé kóun táà rí kà ànábì ní yóò tún máa gba ẹ̀san ìnira lọ́tọ̀ tó túmọ̀ sí pé iṣẹ́ rí ńláńlá ni kí mùsùlùmí ká máa tìláwà Quran a máa ná nínú kan tí Allah bá fún wa àwọn tá a lè máa ń fún nìkan òun náà ni àwọn muhtajun àwọn tí wọ́n bá nídìí bùkátà rẹ̀ a sì máa ń fún yàn ní hibà òun náà ni ẹ̀bùn ẹ̀bùn títí ẹ̀ a kì í wò bóyá ó ní bùkátà sí àbí ó ní bùkátà sí ààbọ̀ ni òun náà ń pè ní hibà nínú ṣẹ̀ríà òun náà lẹ́rìí a sì máa ń fún àwọn tán nídìí lágbájá yìí ó dà jẹ́ ń fún lóúnjẹ lágbájá yìí kò lówó lọ́wọ́ jẹ́ ń fún lágbájá yìí kò láṣọ jẹ́ ń fún àwọn mọ̀tàjú nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni alihiba òun náà ni ká fún yàn lẹ́bùn ẹ̀bùn tiẹ̀ a kì í béèrè a kì í wò sónídìí àbí onídìí ẹ̀ ni iṣẹ́ rí lòun náà tá a lè máa ṣe ní Ramadan so ló jẹ́ pé méjèèjì ló lẹ́sàn-án ẹni tó ti wà mẹ́hìr ó ti perfect ó ti mọ Kùránì tó ń kalọ ya ya ya ya a ànábì ni yóò máa bẹ pẹ̀lú àwọn ẹni tó náà ń gbìyànjú òun náà ṣẹ̀ṣẹ̀ ń kọ́ àwọn bá nǹkan tí ń kọ́ yẹn náà ó fi ń ó fi ń òun máa gbẹ̀san méjì gba ipe ń ka kùránì olúwa rẹ̀ yóò máa yóò máa gba ájírù màṣàkọ yóò máa gba ẹ̀san ipe ó ń fi ìnira gba ẹ̀san ìlọ́tọ̀ àbí àti iṣẹ́ eré méjèèjì tá à ń sọ yìí àtàwọn yòókù náà ó ṣe ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa o inú Ramadan yìí náà gbogbo iṣẹ́ eré tá a bá ṣe ń bẹ̀ dákò gbà níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa kò lè san wálẹ̀ san kó fi wá wọ̀ sínú ọgbà Jannatul Firdaus bẹ́ẹ̀ ni kò ṣe fún wa Allahumma amin. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكهم إلى يوم الدين والحساب أما بعد ní ìtẹ̀síwájú àlàyé tí mo ṣe lọ nípa pé iṣẹ́ rí pọ̀ ní Ramadan gan yàtọ̀ sí pé kákàn gbààwẹ̀ lásán ẹlòmíì àwẹ̀ lásán ló ń gbà tán bá ti jíjẹun láàárọ̀ ó sùn báyìí dé yóò tún sùn padà ni ó jí báyìí dé ibiṣẹ́ ya yóò ṣiṣẹ́ kúrukúrukúrukú látàárọ̀ dalẹ́ ó tún dalẹ́ náà ọ̀ya ẹ̀ka tó fi sínú dà ó sínú tán báyìí ó tún sùn ni kò ní iṣẹ́ kankan tí ń ṣe abúlára líle abúlára ni lórí pé oṣù Ramadan ọgbọ̀n oṣù yẹn ọgbọ̀n ọjọ́ yẹn àbí ọjọ́ mọ́kàntínlọ́gbọ̀n yẹn ẹ̀ ń bá ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ iṣẹ́ alágbára ló ṣe ṣẹ̀rí à ń fẹ́ ká fi àwẹ̀ yẹn ká fi kóṣẹ́ rí jọ ni ànábì sallallahu alaihi wa alihi wasallam ó ní inna Allaha yarfa'u bi hadha al-Qur'an aqwaman wa yada'u bihi aqwaman ànábì ní ṣẹ́rí kíka kùránì tẹ́ ń wé Allah máa ń fi kùránì yẹn gbé àwọn kan ga tí wọ́n jẹ́ ní gíga ní ayé wọ́n jẹ́ ní gíga níjọ́ ìgbéra kìámà wàyádọ̀ bí àkọ́rí yóò sì fi kùránì yẹn yóò sì fi rẹ ẹlòmíín lẹ̀ tí ó dẹni lẹ̀ kí ló fà yẹn náà lẹ́tí bá ń kà tó dẹ̀ ń lo òfin tó wà ń bẹ̀ ó ní ẹ̀dàpọ̀ àsínú mọ́sáàsí o àsínú mọ́sáàsí o ìdí ọjà ni mo wà yìí o ẹ̀mọ́ ẹ̀mọ́ mi ò fẹ́ àyà kankan ìfádìsì kankan o ìdísẹ́ mi mo wà yìí eléyìí alọ́wọ́ máa fi kùránì rẹ̀ ń lẹ̀ ń tiẹ̀ ni kùránì wà fún káka alóhun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àdìgbà tó wà ń bi iṣẹ́ àdìgbà tó sì ń bi iṣẹ́ àdìgbà tó wà lọ́dọ̀ ìyàwó rẹ àdìgbà tó wà nínú ilé àdìgbà tó rìn lọ gbogbo ẹ̀ náà ni ẹ̀kọ́ Kùránì ló gbọ́dọ̀ máa lò. ànábì ní inna Allah yarfa'u bi hadha al-kitab aqwaman wa yada'u bihi akharin. ànábì ní iṣẹ́ rí Kùránì yóò máa Allah máa lò ó ní sábàbí tí ó máa fi sọ ẹlòmíì dẹni àgbéga torí pé ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ ẹ̀ ń bá ń ka Kùránì tí ń lo òfin tó wà ń bẹ ẹ̀ máa rí ìtutù ojú ẹ̀ ẹ máa rí àpẹẹrẹ ẹni lójú e. ẹ máa rí ìfàyàbalẹ̀ nínú ojú rẹ̀ ẹ máa rí kódà ó lè mọ́ lò ó torí pé ó ń ka koran ó dẹ̀ ń lo òfin tó wà ń bẹ̀ kó mẹ́ni gbogbo gbàtẹ́ bá ti ń rí ẹ máa rí àpẹẹrẹ ìfàyàbalẹ̀ lára rẹ̀ ẹ máa rí àpẹẹrẹ ìtutù ojú lára rẹ̀ ẹ máa rí àpẹẹrẹ ìdùnnú lára rẹ̀ kódà kó mẹ́ni gàgà kódà kó jẹ́ pé gàrí rígbà níbi ló ṣe àdéhùn bẹ́ẹ̀ pé inna Allah yarfa'u bi hadha al-kitab aqwaman Allah ó máa fi kùránì yìí gbé àwọn ga yóò máa fi ṣe àgbéga fáwọn kan wa yada'u bihi akharin yóò sì máa fi rẹ àwọn míì lẹ̀ mélòó mélòó lọ́pọ̀ mùsùlùmí tó bá ti kírun báyìí kò fẹ́ gbọ́ ẹni tì má tó ní ẹfì ńlẹ̀ ìrọ̀ ọ̀rọ̀ ṣẹ́ lélẹ̀ yìí ìtumọ̀ ẹni pé ọ̀rọ̀ ṣẹ́ òfin Allah ò ẹ lọ wúrú ẹni bẹ́ẹ̀ Allah máa rẹ òun náà lẹ́nu kọ́lọ́ kójọ kó ṣe àgbéga dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa tó ká bójútó kíka Quran nígbà tí ò sí Ramadan pàápàá jùlọ nígbà tí Ramadan wà níbi hadithi mi ànábì tún da iṣẹ́ rẹ méjèèjì ìka Quran ìná nínú nǹkan tí alába fún wa ó tún dà papọ̀ ní la hasad illa fi sinataini ànábì nínú ṣẹ̀ríà Islam a kì í sojú kòkòrò ká máa lépa èèyàn ipe èmi náà fẹ́ dàbí lágbájá èmi náà fẹ́ máa ṣe bí lágbájá mo fẹ́ máa jowú lágbájá àníbì ni kò sí o àyàfi bí nǹkan méjì àmọ́ jowú ara gba ètí lágbájá ṣe èmi náà fẹ́ máa ṣe ètí lágbájá èmi náà fẹ́ máa ṣe mo fẹ́ jowú ẹ̀ mo fẹ́ máa le ní tó ṣe èmi náà fẹ́ máa ṣe àníbì ni kò sí ìlà fìtìnàtàì àyàfi níbi nǹkan méjì àníbì ni alákọ̀ọ́kọ́ rọ́jùlọ́n àtàhùnlọ́wùl kùrán wàhùwà wọ́wọ́ yóò fi kúrò àná al-layli wan-nahar ní ẹni àkọ́kọ́ tá a lè máa sojú kòkòrò rẹ̀ tá a máa jowú rẹ̀ òun náà ní ẹnìkan Allahu fún ní ìmọ̀ Qur'an ó mọ ká arákùnrin ni wọ́n máa ń le ká máa jowú rẹ̀ ká máa ah, ṣe àníbì ni ó tọ́ bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì rọ́jùnù àtàhùlọ́hù mẹ́ẹ̀lẹ́n òun náà ni ẹni tí àlọ́hù fún ní dúkìá ọwọ́ yóò fi kó wà náà lẹ́yìn wà náà ẹni yìí náà òun náà wà máa ń na sójú ọ̀nà àlọ́hù bí ṣe ń na lóru bẹ́ẹ̀ ni ń na lọ́sàn-án ni irú ẹni bẹ́ẹ̀ náà a lè sojú kòkòrò rẹ̀ a lè máa lé pé lágbájá yìí èmi náà fẹ́ ta gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ tó ká má jẹ́ rọmọdọ̀ ní yù nìkan ẹni tí ó gba rọmọdọ̀ nìkan tí ó wà ní kòròfo tí ó ní ṣiṣẹ́ rẹ̀ gàgà kọ́lẹ̀ ìlú mi èkírun lóru kí lọ́gà ó jí jẹun ni wọ́n jí jẹun báyìí dé ó jẹun tán báyìí kódà àti kábọ́kù wájú ẹ̀ yóò dogun yóò tún sàn ni ó jí láàárọ̀ ìbísẹ́ ya kò rí ìfúnpínpín kankan kò rí ìnira kankan nínú rọmọdọ̀ ó kàn ṣe fàájì náà ni kò yẹ kó rí bẹ́ẹ̀ oṣù iṣẹ́ rẹ ni oṣù tá a ṣe àlékún níbi iṣẹ́ rẹ tá a máa ń ṣe ni a máa tìláwà Quran a máa ń ná nínú àwọn kẹta lọ́ba fún wa kì í ṣe owó nìkan la máa ń ná ẹlòmíín ní àwọn aṣọ sínú ilé tí ò wọ̀ mọ́ tó sì da tẹ́gbẹ́tẹ́ bá kó fẹ́lòmíì bí ìpasọ̀ tuntun ni yóò jẹ́ lọ́dọ̀ tiẹ̀ kó fún wọn ara rẹ̀ náà ni ẹlòmíì ní àwọn nǹkan míì tó jẹ́ dúkìá tó lè fi sàárà fáwọn tó nídìí ẹ̀ àbí tó lè fi ṣe ẹ̀bùn fáwọn tó nídìí ẹ̀ kò sí problem kò sí problem gbogbo àwọn iṣẹ́ eré yìí ó pọ̀ gan tá a lè ṣe ló fà tá níbi sọ pé la hasada illa fitnatai ẹ gbọ́dọ̀ máa sojú kòkòrò èèyàn àbí kẹ́ ẹ máa jẹ́lọ́sì èèyàn àyàfi bí nǹkan méjì alákọ̀ọ́kọ́ rajulun atahullahu alqur'an èyí tí Allah fún ní ìmọ̀ qur'an fa huwa yaqumu bihi àná al-layli wan ẹni ìdẹ́ ń kà ó ń kà ó ń lò lóru lọ́sàn-án irú ẹni bẹ́ẹ̀ àlejò owó rẹ̀ a lè sojú kòkòrò rẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì rọ́jùnú àtàhùlọ́hù máìlán ẹni tí aláwọ̀ fún ní dúkìá ọwọ́ yóò fi kò ẹni ìdẹ́ ńnà ó ná fún àwọn èèyàn ó ná fún gbogbo àwọn nǹkan tí aláwọ̀ ní kó ná fún bó ṣe ń ná lọ́sàn-án bẹ́ẹ̀ náà ná ló ń lo lóru náà àbí Allah subhanahu wa ó ṣe àwọn iṣẹ́ rẹ̀ yìí àtàwọn yòókù náà ó ṣe nírọ̀rùn fẹ́nìkọ̀ọ̀kan wa o àti àwẹ̀ tá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 Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan ma lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fi rán wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitímẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́gbẹ́ ó dè ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí laoye road five mọ́sífàlà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven five seven six seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.